الحمد لله نحمده ونستعين ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 للشبهة من الشبهات التي وقع فيها حبيب الله الآدم آدم الإيلوري ويقول البخاري معصوم من الخطأ فإذا كان البخاري وهو أجل من وهو أجل من صنف سنة غير معصوم وما دام البخاري غير معصوم والخطأ واردا عليه فلماذا كان هذه القداسة لما رواه وقال أي حبيب الله للوري وليس أدول على ذلك من وضع البخاري لأحاديث في صحيحه تخالف القرآن وتخالف العقل من ذلك مثلا حديث أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله فهذا يتعرض مع حرية العقيدة التي أقرها القرآن حيث قال سبحانه وتعالى لا إكراه في الدين قد تبين رشد من الغي أولا عباد الله قبل أن أرود على هذه الشبهة علموا أن هذا الرجل يعني حبيب الله ابن آدم الهلوري لا يعرف شيئا من أمور الدين ولا يجوز له ولمثله أن يتحدث في حمل الدين لأنه لا يتعلم علم الدين والجواب ما قال أحد قط إن البخاري أي غيره من حملة السنة ورواتها معصومون بل ولا أحد من الصحابة معصوم إذا ممكن أن يخطئ البخاري عباد الله هل ممكن أن يكون البخاري قد وضع أحاديث خطأ في كتابه الجواب لا ألف لا ومليون لا وكما قلت آنفة أن هذا الرجل جاهل مركب لا يعرف شيئا في علم الحديث عباد الله إن البخاري لم يدع أحاديثا خطأ في صحيحه بل جميع ما في صحيحه صحيح لكن لذا هذا لأنه معصوم لكن لأسباب أخرى لأن البخاري لم يأتي بأحدث من قبل نفسه ويقول هذه أحاديث الرسول بل قال هذه الأحاديث حدثني بها شيوخي فلان وفلان وذكر أسمها شيوخه وذكر أحاديثهم على سبيل المثال حديث أمرت أن أقتل الناس حتى يقولوا لا إله إلا الله الحديث هذا مما قال هذا مما قال حبيب الله آدم الهلوري أن البخاري أخطأ فيه هذا الحديث رواه البخاري عن عبد الله بن محمد بن حمارة عن الصعبة وعن واقف بن محمد عن أبيه محمد عن عبد الله بن عمر عن رسول الله صلى الله عليه وسلم فإذا قلت أقطع البخاري وقد رواه غيره رواه مسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجه وداريم وأحمد والبيئتي وابن حبان ودار قطني والحاتم وابن أبي شيبة وعبد الله وعبد الرزاق وغيرهم وإذا قلت الخطأ من ابن عمر وهو صحابي ومع ذلك فقد روى أهل الحديث ثمانية عشر صعبيه غير ابن عمر منهم عمر بن الخطاب وأنس بن مالك وعائشة وابن عباس وأبو هريرة والنعمان بن بشير ومعاذ بن جبل وجابر ابن عبد الله وأوس بن أوس والسمرة بن جندوب وجرير ابن عبد الله والسال بن سعد فهل أخطأها كل أهل الله في نقله عن رسول الله صلى الله عليه وسلم أم هل, أم هل اتفق كل هذا عدد على الكذب على رسول الله صلى الله عليه وسلم عباد الله أنا أقول لحبيب الله آدم الولور أنت تتعرض على هذا الحديث بالدعوة مخالفته لآيات القرآن وهذا الحديث يتفق تماما مع آيات القرآن منها حيث قال سبحانه وتعالى فإذا انسلخ الأشهر الأهرم فاقتلوا المشركين حيث وجدتموهم واحضروهم وأقاموا واحضروهم واقعدوا لهم كل منصب فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخالوا سبيلهم إن الله غفور رحيم فالهاية معناها اقتل المشركين والحديث يقول أمرت أن أقتل الناس وفي الهاية فإن تابوا وفي الحديث حتى يقولوا لا إله إلا الله إذا فالمعنى واحد مما ويهال هال فما فرق بينهما آخرا يا حبيب الله إذا جاء إذا جاءك حديث عن رسول الله صلى الله عليه وسلم فاسهل هذا العلم هل صح الحديث أم لا فإن قالوا الصح فاسأل عن معناه حتى يتبين لك معناه قال سبحانه وتعالى فاسهلوا آل الذكر إن كنتم لا تعلمون ada ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí Ọlọ́run orí ajẹjẹ tán Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó túbọ̀ wá tẹnu yóò máa jẹ́ eríkejì níbi ọ̀rọ̀ tá ń sọ ọ́ lọ tá ń sọ ọ́ bọ̀ ní ìjẹ́ ẹjọ́ hatta ya'lam an àlàyé yóò máa tẹ̀síwájú títí tó fi hàn sí àwọn èèyàn ipò tí arákùnrin tí a ń sọ ọ̀rọ̀ yìí ipò tó wà nípa ọ̀rọ̀ tí ń sọ títí ó fi hàn sáwọn èèyàn àwọn tá a jẹ́ mùsùlùmí irú lápẹ̀ká kọ sí ọ̀rọ̀ yìí tí ó fi ọ̀rọ̀ tí Habibu ti ń sọ yìí ọ̀rọ̀ àwọn ta ni jàmá mùsùlùmí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ tá à ń sọ yìí dáadáa ó dáa kéèyàn máa bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ èyí tá à ń sọ yìí àbúyàn o ẹnìkan onílágbájá rírọ̀ ọ̀dà àmọ́ ojúṣe wa ni láti ṣàlàyé ìrújú táwọn ọ̀tá Islam tí wọ́n ń lo àwọn mùsùlùmí láti máa kó ìrújú wá báwa tá a jẹ́ mùsùlùmí láti lé akóbi ẹ̀sìn wa táwa rò pé ìrújú bẹ́ẹ̀ Islam à ń ṣe àlàyé lélẹ́yìí láti lọ àti alukuhani kẹrí ibì kan ni wọ́n ti ń wá wọn ò lè takora wọn ẹni tó ń sọ méjèèjì innahu hakim subhanahu wa ta'ala ẹni tó jẹ́ ọba ọ̀jọ̀gbọ́n ni ọ̀dọ̀ ọlọ́run ọba òun ni alukurani ti ń wá ọ̀dọ̀ ọlọ́run ọba òun ni hadithu ti ń wá àwọn ayé pọ̀ lórí ẹ̀ àwọn hadithu pọ̀ lórí ẹ̀ àmọ́ ń tá a ká gbọ́yé ẹnìkan òbúyàn àlàyé ẹ̀sìn là ń ṣe káàbà kó sí aburú ntọ́kùnrin ń sọ yìí níta ń sọnù kẹsì gbọ́ yé bẹ́ẹ̀. àfáwa alimami ibn sẹ́mi rahimahullahu ta'ala wọ́n ní hadith àbíká lọ pé òfin ṣẹ̀ríà àti làákàyè tọ́mọ̀ bá fi sínú làákàyè wa méjèèjì ò lè takora wọn láéláé níjọ́ tẹ́ bá rí pé méjèèjì bẹ́ẹ̀ máa takora wọn àdíìsì àti làákàyè nǹkan ti kọlù kánú méjèèjì nù nínú kí nǹkan ti kọ àbí kí nǹkan ti kọlù làákàyè tí wọn àdíìsì òní. nínú àwọn ìrújú tí Habibullah Adam alilori ilori tó kó sí tó sọ nípa Al-Imam Bukhari àti hadithu rẹ̀ àti sọ fúnra wa ó ní talẹ́ńpẹ̀ ní Bukhari buhari la ṣàlàyé fún wọn wọn ó ní bukhari ẹ ṣe àáfà pẹ̀lú pé nígbà wà ní jẹjọ́ àáfà ni bukhari àbáfà kọ́ àáfà ni gbogbo ẹni àáfà imam ahmed tí wọ́n ń rí lélẹ́sẹ̀ ẹni bí àáfà ni lágbà náà tó fi dì sí gbogbo àwọn àjẹ́ tí àáfà làwọn eléyìí wọ́n sọ pé àlìmọ́mù kọ́rí àfà ẹnìkan wa ní ta gbogbo àlìmọ́ yìí ká ní gbogbo eré àlìmọ́ yìí ni ò pé eré ẹnìkan ló pé àmọ́ àwọn olùdú kankan ó ní àbí ló ń kó sínú mùsùlùmí eléyìí tẹ wá sí ọ ọ̀rọ̀ àwọn ti ní àwọn ọ̀tá ẹ̀sìn ibi tí wọ́n fọ́kọ́sì gangan alukuhani ni àwọn sọ pé kùránì tá à ń lò gan-an ó takora wọn. wọ́n wá ní àwọn ọmọlẹ́yìn tí wọ́n ń lò náà mùsùlùmí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀ẹ́ lónìí ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ ó kórè làbíbù gbẹ̀sẹ̀ lẹ́yìn kó má jẹ́ pé wọ́n ń lò ní ó sọ pé wọ́n ń lò ní àmọ́ tí máa sọ bá àtà jẹ́ mùsùlùmí pé kùránì tá àwọn dìde tó ń jòkó ti tán gbọ́rọ̀ náà ní gbọ́ wọ́n á máa fẹ́ gba bí hadithi wọlé hadithi anabi àti kurhani a máa takora wọn bẹ́ẹ̀ bá wọn ti sọ pé takora wọn nù hadithi àti buka ẹ ọ̀yìn náà alukuhani kẹrì ní kúrò wọn ni bẹ́ẹ̀ àbíkọ́ ní hadithi tako alukuhani eléyìí ọ̀rọ̀ àwọn ṣíà ni àti àwọn alimusitẹsirikul àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn kì í ṣe mùsùlùmí wọn lọ kẹ́kọ̀ọ́ àtà jẹ́ mùsùlùmí láti lè fi takọ àtà jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nínú àwọn ìrújú tí àbí bùkọ́ wa ó láwọn àdìsí kan bẹ́nu bùkọ́ rí tí ó ká gbà wọlé náà èyí lè sọ bẹ́ẹ̀ tí àdìsí ti ń bẹ nínú bùkọ́ rí kò yẹ ká gbà wọlé kó tó wá lọ síbẹ̀ ó ní sẹ́bù kọ́rí ṣé máa súnmu ni sẹ́ni tí ò lè ṣàṣìṣe ni kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ nínú àwọn àbá súnmọ́ Bukhari ó lè ṣe àṣìṣe kọ́dà àwọn sọ̀hábà Abubakar Siddiq tó pé òun àwọn sọ̀hábà ó lè ṣe àṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe nínú àwọn ẹ̀dẹ́ èèyàn kama qala al rahimahullahu ta'ala illa sahib hadha al-qabr àná muhammad kan ní olóòtú àtúnṣe bukhari lè ṣe àtúnṣe àmọ́ tó bá ní bukhari lè ṣe àtúnṣe ìdí àtúnṣe rẹ̀ níbi ọ̀rọ̀ hadith rẹ̀ láǹsọ ni ó yàtọ̀ síra wọn o èyí lè sọ pé hadith ti ń bẹnu bukhari kò lálàáfíà àmì tó fẹ́ sọ báyìí òun náà gbọ́ ọmọ tá lòun àwùjọ gbọ́dọ̀ sọ pé talentan kó lè bá iye àwọn ọ̀jọ̀gbọ́n tá ń gbọ́ mi ẹnìkan dìde nísìn pòfẹ́sọ̀ kan lórí mẹ́sìn ó kọ àwọn ọ̀rọ̀ kan jáde ẹnìkan wá ní àwọn ọ̀rọ̀ tí pòfẹ́sọ̀ yìí sọ kò bá mu bí ẹ bá jẹ lẹ́kọ̀ọ́ tó sì jọ́jọ̀gbọ́n tó sì ríta ó gbọ́dọ̀ mọ ẹni tó ní pòfẹ́sọ̀ yìí ní tó kọ nínú mẹ́sìn kò bá mu agbọ́rọ̀ mẹ́rú tẹ́lẹ̀ yẹn gbọ́rọ̀ jẹ́ àkọ́kọ́ náà òun náà gbọ́rọ̀ jẹ́ pòfẹ́sọ̀ ẹlẹ́ẹ̀kejì kéjì wá tún ṣe ordinary professor yóò jẹ́ professor lórí fídì yẹn ni ẹni tí o bá ṣe professor lórí fídì yẹn gẹ́gẹ́ tó yẹ pé doctor lásán ló ní kò lè sọ̀rọ̀ pa ẹ̀ lójú ọ̀rọ̀ rẹ̀ sọ ó ti yẹ yín bá bí yẹn bá yí ọ bíríkì là ń rẹ́lé ẹni tí ó sọ fún pé ah, ilé yìí ó kò sírètì ẹni tí ó sọ bá ní ó gbọ́dọ̀ jẹ́ tani bíríkìlà kò gbọ́dọ̀ jẹ́ mẹkáníkì kò gbọ́dọ̀ láyéláyé kò pọ́sibú kò nígbà lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn tó nígbà ó yẹ kí bẹ́ẹ̀ yìí lè yé wa ẹni tí ó sọ pé àdìsí tí ò ń bẹnu Bùkọ́rí ó àfa aládìsí tí a yóò aládìsí ni. yóò sì jẹ́ ògúnná gbòǹgbò tí ń dákọ́ lẹ́nu ògbín nínú hadithu ni ẹni tó lè sọ bẹ́ẹ̀ lọ. kódà sídà tí yóò tó Bukhari ẹni tí ó sọ pé kò lálàáfíà hadithu kò lálàáfíà nínú Bukhari ó gbọdọ̀ jẹ́ àfẹ́ àdádìsì. ẹni tí wọ́n sọ pé Bukhari hadithu kò lálàáfíà yìí ẹja kan máa tà lóhun náà kó ló máa kílẹ̀ kan rẹ̀ ma awádìí ẹ̀kọ́ rẹ̀ gbogbo bọ́tà kò ju secondary school level lọ nínú kéwú tálọ́wì ni àbí musa kò jáde lọ́dọ̀ lọ́ba láti lọ kẹ́kọ̀ọ́ kankan a sì wo ìpẹ́ rẹ̀ ààrí èyí lè má jáde lọ́dọ̀ lọ́ba wa àmọ́ kó máa jáde kó máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ àdìs lọ́wọ́ àwọn àfa káàkiri ó lè jẹun ó lè di àfa alájà farabẹ̀ ààrí nìkan ọkùnrin yìí kò kú ọmọdé káàkiri tó wá bọ́ gbọ́mọ táwọn ọmọ pé ìnà tó gbọ́ mẹ́ríkàsì gẹ́gẹ́ ní iná àdìs tó bálaka yìí mu ọmọ secondary school kó máa sọ ń pò fẹ́ sọ lórí tíìdì kan tó kò máa ti ń sọ jamaa ó yẹ kẹ́ni yẹn irú ọmọ yẹn a ní bá wí àwọn ọ̀pá ìṣe ń ṣe ni ó ní ìdíkà dídí ọlọ́pàá ti ń wo ọpọlọ àtẹ́bẹ̀ kẹ́ni àmùn bọ́lá ti jẹ́ nìyẹn kò bẹ́ẹ̀ náà àdìs kó ní àdísì ń dẹnu bùkọ́ rí kòrò àlàáfíà sálọ kò gbẹnu ẹ̀. àmọ́ lè report sẹ́yìn tí mo fi ní kò lálàáfíà àfà báyìí àfà báyìí àfà báyìí ní tóun lè ṣe nu bírú àyí ṣe ń ṣe ló ń lọ ṣe. yóò wá ní tí mo ní kò lálàáfíà èmi nìkan tí mo sọ o mo kàn yín báyìí mo kàn yín báyìí èyí ò bí ẹ bá kọ̀wé rẹ́fúrẹ́ǹsì mu torí òfin ti ọtọ́rìtì authority kẹrin tá a dé lónìí yìí yóò fún wa ní reference kò tọ́ka àfa kankan ọ̀rọ̀ làákàyè ni tẹ́tẹ́ mẹ́kọ̀ bí làákàyè ò bá gbádùn mọ́ ó lè lè dá sí ọ̀rẹ́ tí ti di sọ́mọ́ alọ́wọ́ ni kálukú ní ń dá sí mákàlíkì ń dá sí lọ́rọ̀ ẹ̀sìn tẹ́lọ̀ ń dá sí lọ́rọ̀ ẹ̀sìn wọ́n kéwù lè tiwa náà tí bá wà nínú. ó ní bẹ́ẹ̀ nù Sahih Bukhari àwọn àdìsí tí ò lálàáfíà kí ni rísìn àkọ́kọ́ kò bá làákàyè mu àkídà àwọn àṣà ìrọ̀ ilé yìí humu lẹ́bíine yukọ̀dìmúnà akil alanakil àwọn àṣà yọ̀ àwọn ẹgbẹ́ tí ò dánú ẹgbẹ́ ìsìlámù ni wọ́n àwọn ẹni wọ́n máa ń gbé àdìsí yẹ̀wò àti làákàyè èyí tó bá laka ìmúnú hadisi àti kurani òun ni wọ́n mú èyí tó bá mú òní mú wọ́n da hadisi ní ọba wọn. laka ìwọ níbẹ̀ lórí tiwa laka ìwọ lélẹ́yìn laka ìtọ́ níbi àlàyé tiwa yìí ọ̀rọ̀ ibi tọ́wọ́ yẹn ti ń wọ́ lágbára lọ́lọ́run fi ní kálórì mọ́ ṣàlàyé ẹ̀ fún wa laka ìwọ lè gbé àti ká rí olùmọ̀ tí ó ṣàlàyé ẹ̀ fún wa. ẹlẹ́ẹ̀kejì Habibullah Adam Ali lórí ó ní bẹ́ẹ̀nù Bukhari àdìsí kan àdìsí ó takò alukurhan báyìí tí báyìí takò kurhani ànígbà wọlé bẹ́ẹ̀ bá jẹ́ olùmọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ hadithi ìsọkúsọ gbáà ó pọ̀ lọ gbáà àwọn máa wò bí ìgbà takò alukur'an yẹ láyé fún ọ nìkan díẹ̀ nusratu nisa ọlọ́ni fa ìdá dọ́rọ́tún filhad fala junaha alaykum an taqsuru min as-salat in khiftum an yuftinakum alladhina kafaru ọlọ́run bá tẹ̀lé àjò kò sí láyé fífún yín kẹ́ẹ̀dínrún fún bẹ́ẹ̀ bá sìnrìn àjò tẹ́ kò sí láyè bí fún yín bẹ́ẹ̀ kí ni tẹ́ dínrùn kù bẹ́ẹ̀ bá ń bẹ̀rù àwọn gbèsè rí tó máa kún wa lába yín ẹ̀dínrùn kù kílẹ̀ ẹ̀yìn sọ̀jọ̀ mọ́ bàbá dínrùn kù rísì ni pé wọ́n gbọ́dọ̀ máa dààmú wa lónìí táà gbèsè yín dààmú wa lójú ọ̀nà mọ́ bàbá lè kọ́ sí àyín sí lọ rí àyín àábí bàbá ní dínrùn kù ní ẹ dínrùn eléyìí tako alukuran nínú làákàyè tiwa làákàyè wo là ń létí làákàyè tí wàá lò tí ò lè tú àlìfù àti kásá àlàyé ẹ̀ fún. ẹ wá jáwọ́ hadithi náà hadithi wọn mìíràn tú àni kọ́tìlá nẹ́ẹ̀sì hàtà yẹ kúlù láhìláhì lọ́mọ́ hadithi wà nínú kọ́rí. Habibullah Alilori ó ní hadithi yọ lọ́la àfíà torí kó tako alukuhani kẹrin torí pé àlùkùránì ní la ikraha fi ddin intaadi ti sọ tuma omiritu anabi ní wọn pa mí láfẹ àni òkọtìlá náà kí n máa pa àwọn èèyàn hatta yaqulu la ilaha illallah ìgbà tí tó stọ́ọ̀pù sí ní báwọn jàmọ́ ó ti ìgbà tí bá ń sọ la ilaha lẹ́nu ìgbà wọn ní báwọn jàmọ́. àdìbò ní àdìbò yìí ó takò karim olùwániláyìí tó wá dín kò sí kẹ́ni tàbí ẹ̀sìn kọ̀dì tàbá yẹnà ó sórí nínú ẹ̀kọ́ yìí torí pé ojú ọ̀nà ẹnu hàn àìní hàn ojú ọ̀nà tí da ó hàn ẹ̀sìn wọn lẹ̀kọ́ máa ṣẹ̀sìn wọn ńlá ká ètò wa náà wọn náà gbé yẹ̀ wò ó takò àbí ó hadith yìí tí ó dọ̀ yín tàbí ó dọ̀ yín. Àkọ́kọ́ Bukhari kò gba àdìsí wá fúnra ẹ̀ pé mo gbọ́rọ̀ yìí lẹ́nu ànábì direct. Àwọn tí wọ́n gbọ́rọ̀ yìí tó máa ń gbọ́rọ̀ lẹ́nu ànábì. Àwọn sọ̀hábà ni. Àwọn sọ̀hábà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ǹtì ni wọ́n méjìdínlógún ọ̀nà kan àwọn ẹ̀ǹtì yìí ìkọ̀ọ̀kan ló wá ní àáfà tó gba ọ lọ́wọ́ ẹ̀ ibi tí Buhari ti gba tiẹ̀ lọ́dọ̀ Abdullahi ibn Umaru ni Umaru náà gbọ́ ọ̀rọ̀ Ànábì Aisha gbọ́ Mu'azu gbọ́ Ibn Abbas ti gbọ́ àwọn sọ́ọ́bà ẹni tí ló gbọ́ kò sásìkò. bákan náà àwọn tó máa ń gba hadith wa táwọn ẹni rawahu Bukhari rawahu Muslim ibẹ̀ ládìí parí sí àwọn náà kọ́ sínú síra ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá náà gbà á Bukhari gbà hadith wa Muslim gbà wa gbà wa wa Hakimu gbà wa bẹ̀rẹ̀ ha ti gbá wa bá sì máa ká lọ́nu kọ́dà àwọn àbá ní àwọn àbá tó gbà ní tiwa wọ́n tó sí sí sáré òsìrà wọn. jẹ̀mọ́ ṣé gbogbo àwọn tá a dákọ̀ yìí tí wọ́n kọ pírẹ́tì ni irú àdìsí báyìí ilé ìbá nínú ìpa àdìsí àdìsí gold àdìsí ni yóò ní àdìsí tó pé mùtábàkù mùtábàkù mùtábàkù ni subhanallah ọ̀nà ọmọ yìí ti gan o. àbí wà kó mọ́ ìmúra àbí wọ́n yẹ fi bá máa ń àdìsí ni bá máa ń àdìsí ni pé ẹni tí ló ń rẹ̀ yìí wọn náà rẹ̀ nìyí ti láàrin wọn abẹ́nìkan látàyè rò pé abẹ́nìkan ìwé rẹ̀ jóná máa ń àdìsí ni ẹ èyí ń sọkọ kọ́lọ́mọ jẹ́ àti rìn náà ẹ wá gbé àlọ́ síbi ìtumọ̀ hadith gangan òmìniru alùpàtìlà náà àlébi ni wọ́n parí láṣẹ láti máa bá àwọn èèyàn jà hatta yaqulu la ilaha illallah ìgbà tí kò fi wọ́n lẹ̀ kí ni báwọn jà mọ́ ó dìgbà tó bá ń sọ la ilaha hadithu yìí òun náà ni habibu sọ pé ó tako alukuhani kẹrì alukuhani ní la ìkọ́ àfìdí ńwé jẹ́yàn ń pa sẹ́ wọ́n sì wá ní wọn ní kọ́ máa pa èèyàn lọ ó ti gbà bá sọ pé láì ilẹ̀ ńlá kọ́tọ́ fún wọn lẹ̀ jẹ́ wọ́n mùsùlùmí kébẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ wa. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم والصلاة والسلام على رسول الله أدى فصلهم عليكم يا الله أولي أجل الله كما بقى نبوة محمد صلى الله عليه وسلم èyí tá ń ṣàlàyé ẹ̀ láti lè ṣe àlàyé tí habibullah adam alẹ́ lórí kó kó wọn náà lè wọ́n mọ̀ yìí kó níbi àkídàtu àwọn ṣíà àwọn ṣíà àkídà wọn tí habibu bẹ́ẹ̀ gbé wọn náà lè wọ́n mọ̀ yìí abẹ́ sí àlàyé fáwọn èèyàn àti ọ̀rọ̀ àwọn afa mùsùlùmí àwọn tí wọ́n fi ń ṣe mùsùlùmí tí wọ́n lè kọ́kọ́ islam láti lè máa fi ti àtakò fún islam wọn èsà àkọ́kọ́ o àbíbi èsà àkọ́kọ́ wọn pọ̀ lọ mo wá sọ fún yín pé àwọn pípù yìí kùránì gẹ́gẹ́ làwọn máa ń tọwọ́ bọ̀ wọ́n ní kùránì tẹ́ gbé lọ́wọ́ ìjọsìn nìyí ó takora wọn àmọ́ wọ́n fi àwọn habibu yìí lẹ́nu láti sọ bẹ́ẹ̀ náà fi máa ń lọ́nu habib hadith tako kùránì ìbáṣepọ̀ ìtakò kùránì ńkọ́ kùránì ọlọ́wọ́ ọba ni ápàdé sílẹ̀ ni àìnímọ̀ àìlẹ́kọ̀ọ́ pa ẹ̀sìn àmọ́ àwùjọ tá a wà àmọ́ tó kọ́ lẹ́ẹ̀kan sí àwùjọ aláìmọ̀lẹ̀ òun ni ẹ fi ń sọ̀rọ̀ báyìí ìyẹn ní mo sọ̀rọ̀ báyìí ní àwọn àlùjọ lẹ́sìn wọ́n ní ẹ filẹ̀ ẹ gbé lọ sọ́sítà ẹ lọ wò lákàyè ẹ̀rù bí kò bá ti lákàyè ẹ ti má lé nítorí ẹ̀rù hadith yìí tá a bá lọ wo àwọn àyà alukuhani kẹrì ó ṣe déédéé àwọn àyà tó kọnu alukuhani kẹrì àmọ́ torí àsìkò àmú àyà kan wá tí hadith omintu àni kọtìlá náà tó ṣe déédéé rẹ̀ ntawa ẹ̀ tẹ́ẹ̀tì lọ́wọ́ habibullah òun ni kó sọ fún wa pé. aya tí ó ṣe hadithu yìí ti tako lákàyọmọ èèyàn ó sì ti tako àwọn àyà kan ní Qur'an tó bá rí bẹ́ẹ̀ yìí bóyá náà dọ̀ ni àbí kò ní ká yọ bó bá sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbé ìmọ̀lẹ́ lọ́wọ́ èyí tí ń pé tàbí ti máa kẹ́lẹ́ bá láwọn ọmọ lẹ́yìn tó láwọn ọ̀sán ti ń sọ kọ́dà wọn sọ ládùúgbò tá a wáyé pé wọ́n ní sọ yìí Bukhari sọ yìí Muslimu ẹ kíyèsí dáadáa o wọ́n ti ń sọ ládùúgbò yìí láwọn ọmọ lẹ́yìn rẹ̀ nígbà àwọn adákẹ́ tí wọ́n kó bá lè ọmọ yìí àwọn onígbà rẹ̀ àwọn onígbà rẹ̀ torí èyí tá a fi ń sọ̀rọ̀ lọ́ọ̀ ni pé káwọn táwọn èèyàn máa ń nù káwọn arẹ́nìkan kó máa gbé àánú bọ̀ káwọn á wò kò sí tọ̀hún kò sí tọ̀hún ìkan náà wà fáwọn alahadis lọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ nípa bàbá rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ tá a lè mú hadis lọ́wọ́ ní bàbá o lẹ ìyẹn ni pé àwọn àdìsí rẹ lẹ kò bú ọba rẹ̀ àyìnbọn kan láwọn kan náà wọ́n bú àdìbò lónìí ẹnì bú àwọn ni. abdullahi bin umar rọ̀bí allahu ta'ala àní ẹnìkan lọ bá ó ní bàbá rẹ̀ ó bẹ̀rẹ̀ pé nínú kí o ti hajj pẹ̀lú ọmọrọ àti kí o dáájú ṣe èwo lọ́lọ́lájú abdullahi bin umar ó ní ìyíká nẹ́bí ṣe ló dáa kí o ṣe hajj pẹ̀lú ọmọrọ ó dájú ìrọ̀dá ti lọ ẹnìyàn fún lẹ́sìdẹ́ ó ní bọ̀sàbá rẹ̀ ọmọ. ájì lásán ní máa ń ṣe kẹjúbọ múra ó ní bẹ́ẹ̀ ni bàbá mi ni wọ́n rántí ni àbí bàbá mi ni wọ́n rántí ni àbá bẹ́ẹ̀ sì ti rí nu habibu lọ́yìn hábí tani habibu ti ń sọ rẹ̀ lónìí ó lọ bàbá mi tó bí mi lọ́mọ ní ń sọ ni ó ní wọn sọ kọ́tìlá náà ọlọ́run sọ ọ́nà sọ́ọ̀tù tọ́ọ̀bà káàrin lọ wáyàn dáadáa sọ́ọ̀tù tọ́ọ̀bà ayẹlẹ karùn-ún fàyídà ń sálàkà aṣùlù fúnrún fàkúlù mùsùlùkì haythu wajadtumuhum وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم ọlọ́run sọ fún àlẹ́ Muhammad ó nígbà tí àwọn oṣù abẹ́ wọn tó bá ti lọ tán oṣù abẹ́ wọn tá ń sọ yìí òun làwọn oṣù mẹ́rin nínú oṣù ọjọ́ àwọn mùsùlùmí tí mùsùlùmí ò bọ̀ báyọ̀ jáńbẹ̀ ọlọ́wọ́ fún àná ìgbé táwọn oṣù yìí bá ti gbó tẹ́ bá sínú oṣù yìí fàkúlù ni mùṣìríkì haizu wajadtumuhum àwọn mùṣìríkùn àwọn tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ yín ẹ máa pa wọ́n lọ ní gbogbo bí tẹ́ bá ti ní wọn tẹ́ bá pàdé wọn kọ́ náà ẹ hà wọn bẹ́ẹ̀ ẹ gbàtẹ́ wọn pẹ̀lú ọlọ́run wa sọ bẹ́ẹ̀ ọlọ́run ni àmọ́ o fa ìntàbù bẹ́ẹ̀ ti máa ṣe pẹ̀lú wọn rèé tí wọ́n bá wá kú bá bọ́wọ́ ṣe túbá jẹ̀ máa báwọn ò tẹ́bọ mọ́ àwọn òṣè ìsìláàmù kọ́dà kó lè bá yé wa wà á kọ́ mu sọ́lá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí ìwé iná ṣe kírun wà á tu zaka wọ́n yọ zaka àwọn náà di mùsùlùmí kọ̀ọ̀kan lọ tẹ̀bí ìlà hùn ẹ fi wọ́n lẹ̀ kán máa lọ. bàbá bí àyà yìí pẹ̀lú àdìsí omiriku anu kọtìlá náà bákan ni wọn kó lè bá yọ ọlọ́sọ̀nà alukuhani karim òkútọ́lù ni mushrikin máa pa àwọn mushrikun àdìsí sọ pé omiriku anu kọtìlá náà wọ́n pa mí láti kí n máa pa àwọn èèyàn àwọn èèyàn wọ́n ní kó máa pa mushrikun àyà kùránì ni fàyín táàbù tí wọ́n bá túbá àdìsí ni àtàyẹ̀kúrú la ilaha illallah títí tí wọ́n mọ̀ sọ la ilaha illallah kí ni wọ́n ti jàmá bọ́ọ̀ lọ sí pẹ̀lú àdìsí yá àbí. àyà pọ̀ kí n sọ fún àná Muhammad pé máa pa àwọn gèdè rí kí ló ń ṣe ọdẹ kan gba tiẹ sẹni àìsàn yẹn dọ̀tí ìwọ lọ́ńdọ̀ bí islam ẹ sọ ntọ́nà bá sọ ẹni tó bá yé tó gbà ẹni tó bá yé abilẹ̀ àmọ́ ntọ́nà bá sọ ìsìlámù ọ̀dọ̀tí tó bá ní ẹ̀ka mùsùlùkù kò sí ẹ̀sìn tí ò gbèrú ẹ̀ wá kò sí ẹ̀sìn tí ò gbèrú ẹ̀ wá àwọn àtọ́ni tó kẹ́rọ pé ìsìlámù ń tẹ́rọ́rì à nítorí ẹ̀ à á sàlàyé àwọn tí wọ́n ń pààyàn káàkiri ìbò ní kó sí ni lóòótọ́ ìsìlámù kọ bẹ́ẹ̀ fẹ́ẹ́ mọ́ pa mùsùlùkù òmìnira ní kọ́tùlà náà àdìsí yá àti kò takora wọn ìsinádù láwò yìí ó lálàáfíà wọ́n yẹ takò bukari o pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọmọ́ ní parí kátó lọ tún àyà yìí àti hadith náà kálọ̀ tún gbéyàwó ńlẹ̀ ìmọ̀ràn tẹ̀mí níbi eléyìí fún Habibullah Adam Alilori àtàwọn tí wọ́n jọ bẹ bá rí hadithu kánú hadithu amẹ́bà Muhammad hadithu yìí ẹ̀kọ́ wádìí lọ́wọ́ àwọn àfa aládìísì ẹ dákun hadithu tó lọ́làáfíà níjẹ́ kan béèrè nù tí wọ́n bá sọ fún ọkọ́ lálàáfíà ẹ dákun ìtumọ̀ rẹ pakasọ pẹ̀lú àyà yìí ẹ ṣàlàyé ẹ̀ fún mi bẹ́ẹ̀ ti ṣe nu bẹ́ẹ̀ bá jẹ́ ni tí ó mọ̀ nípa nǹkan olúwa ní fàtálù alẹ́dẹ́kì ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá nímọ̀ nípa ẹ̀kọ́ kan. in kuntum la ta'lamun tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ̀kọ́ náà èyí tó yí ọ́ <laughs> subhanallah ọba bèèrè lọ́wọ́ àwọn di àbí ti ta kókìní ọwọ́n ń lọ ní íńtánẹ́ẹ̀tì àwọn lọ kọ́ ọ̀rọ̀ àwọn mùsùlùmí àwọn ṣíà àwọn káfáàlì ọmọ yìí àwọn ń sọ fáwọn yẹn pé ẹ̀yin ẹ̀dá lóru ẹ̀ má dẹ̀sìn rú alukuhan àti hadithi ibì kan náà ti ń jọ ń wá kò lè takora wọn o àyà àti fẹ́ báwa la àti gbàgbọ́ yẹ anigba Muhammad ninu kòtọ́nà bá fún ànábì ọlọ́run fún anabi ni agbára níbi pé ànábì yẹn dá òfin mú wa ṣé òfin òun lójú tiwa yóò ti tako alukuhan bẹ́ẹ̀ ni kò tako pẹ̀lú ògbọ́n àwọn eléyà olùsọ́tún nìfà báni bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ tànẹ́bí lọ́lọ́ náà lẹ gbọ́. Sọ́mọ́ àlẹ́ àòkín tako àdìsí ànẹ́bí nítorí tako látàyè kó kí n Ko àdìsí bẹ́ẹ̀. Kò ajẹ́ pé kí yẹn lọ kọ́ bi àdìsí òwúlò mọ́nu. Ìta máa fi ń tako kini pé àdìsí ọlọ́láàfíà ẹ wo ìsinádùú ẹ̀ lápẹjúwe wọ́n lè ní àdísì àdínú àwọn ọ̀rẹ́ àdísì ọlábíà wọ́n ní àdísì mọ́sàd tọ́mọ ní àdísì mọ́sàd ó túnmọ̀ pé ẹnì kan wọn gba àdísì wa ọ̀rọ̀ sàábì ànábì ẹni tó gba àdísì ni ó bọ̀ jẹ́ tábì ẹnì kan ló ń gbà lọ́wọ́ tábì àwa wo ẹni tó ló ń gbà lọ́wọ́ tábì àti tábìlì òní awárí pé ọdún tó kú òní wọn bí àdìsí yìí kò lálàáfíà torí kò súnmọ́ báwọn méjì ọdún kẹ́lẹ̀ yìí wọ́n pa wọn gbọ́ ọ̀rọ̀ ara wọn. ẹ wá rí ìlànà tí Bukhari gbé kalẹ̀ táwọn àáfàá aláàrí ti gbé ògbó àwọn àáfàá aláàrí táwọn bá ti rí pé lágbájá àti lágbájá wọ́n jọ sẹ̀mí rí lápẹjú olùsí yìí. èmi àti dr abdulrahman samori àwọn àfa aládìsí àwọn kan béèrè pé ṣé báwà àti kakuri tí jọ tẹ̀mí táwọn bá ti pé bẹ́ẹ̀ náà ni àwọn ládìsí aláàfíà òun ò wọn Buhari ó wá di pé èèyàn lè tẹ̀mí lóòótọ́ kí má ara wọn òun ó wá di pé tí pade pàdé wọn bó pàdé tó bá tí ò bá parọ́ pọ̀ wọn ò pàdé kọ́dà kó lẹ́kùn ní kájọ gbé Buhari ò ní mú ọ̀nà tó gbé kalẹ̀ kọ́tọ́ lè mú àdìsí jáde ọ̀nà tó ní agbára gidi ni ẹnì kò lè bọ́ títa ẹni tí ó bọ́ títa tó òun rí sọ̀híù òun rí sọ̀híù nínú Bukhari ah! bẹ́ẹ̀ bá rí báyìí yóò ti yàn sẹ́nu àdìsí àmọ́ eléyìí ẹ̀kọ́ táwọn kọ́ra sọ yìí kò kàjú lọ secondary school láti náà di etí wọ́n kò kẹ́kọ̀ọ́ nínú tó fi dòní tó yàgẹ́ bí àfà ọwọ́ ń kọ́kọ́ mi dánẹ́tì ọ̀n sì jù lọ́jọ́ kó báwọn ọmọdé kẹ́kẹ́ kọ́ kéwú gidi ojú ti là kéwú àná pọ́lọ́pọ̀ ni ọwọ́ ń kéwú ní dánẹ́tì wọ́n yẹ kéwú bẹ̀yẹ ọgbọ̀ láàfà ni ànábi láàfà àfà rẹ̀ jìbìrìlù ni jìbìrìlù náà láàfà ọmọdé ti gbẹ́ tiẹ̀ ọ̀dọ́ náà ni àwọn sọ́bà láàfà àwọn tábìnà láàbà tàlàbà wọn sọ̀hábà àwọn tábìnà tábìnà láàbà al-islam min khasa'is hadhihi al-umma. àwọn àfà wọn ní tọ́lá fi tẹ̀sà ẹ̀sìn ànẹ́bì tí ò sún ẹ̀sìn mímọ́ tí àtàwọ̀ lè wọlé ẹ̀sìn wa ó ní islam nítorí ti dàrí sàdí wà lọ́wọ́lá ní islam tí ò bá sí islam yìí ni lágbájá gbọ́ lẹ́nu lẹ́yìn wọ́n ti bára wọn lọ́tọ̀ọ́lọ́gbọ́ tí ò bá sí òun ni na ọla ṣáhà máa kálukú bá máa sọ tó bá wùmí ọ̀rẹ́ sí ni ọkùnrin yìí ó sọ gẹ́ fọ́sọ̀ ọ̀ma nípa ọ̀rẹ́ sí rárá rárá máa kọ́ ẹ̀ lálífà tààtà kálà àwọn kan máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àdúgbò máa rí fà wà láìra àbí tó yọnu àwọn kan máa wọ́n rí nínú àdìsí kan báyọ̀ kọ́ ọmọ wa rí tọ́tù àwọn àfà kí àfà lágbájá àfà lágbájá ẹ̀hìn làwọn tá a jẹ́ àlùmọ̀ nẹ́bì láàfin ní ti pọ̀ sí ìmọ̀ rẹ̀. àmọ́ ọ̀fún aláfà tó tọ̀ ibẹ̀ wọ́n wọ́n lọ́wọ́ bí rí àwọn ọlọ́run íńtánẹ́ẹ̀tì ọ̀n káàdì tiwa ọ̀n lọ kọ́ wa àwọn mùsùlùmí àwọn tó ká mú ọkọ àwọn ilé ìjọba àáfà ilẹ̀jọ́ kan àásàlàyé àrùn fúnra wa eléyìí nù ẹyọ kanu nínú àwọn èrú ju àbíbù tó ní bí ọ jama à ń mú ẹyẹ pọ̀ lápò ní àwọn ọ̀tọ́tọ́ lé ní ogún láwọn àdíṣẹ́ ọlọ́lá sínú bùkọ́rí tí ẹ̀bá tí láti bùkọ́rí ó bẹ̀sì jẹ́ tí ẹ̀rọ bá ìsìláàmù jẹ́ ẹni kọ́kọ́ lọ́lá sí àdíṣẹ́ náà mo rí àdíṣẹ́ náà sọ yìí in tó kó jọnú ẹ̀sìn wa ó lé ní eighty percent ọlọ́kẹ́ ní ẹkírun ni bó láti ẹ̀rí bá mẹ́ mélòó ni ẹni bá ń bẹ̀ kí ló bá jẹ́ ẹni bá ń bẹ̀ kí láwùí ẹ̀yẹ ẹni bá ń bẹ̀ kí láwùí ibi sọ̀rọ̀ ẹni bá ń bẹ̀. jama ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dé ká máa sọ ká gbọ́ ẹwẹ́ tẹ́ gbọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ fún yín nísìnyí ẹ béèrè pé mo ti rí ẹ béèrè pé ọ̀rọ̀ tẹ́ sọ yín mo lẹ́ ti kà Allahumma hadina al-haqqa al-haqqa warzuqna tibaahu وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى